wọ́n wá jí ọba àtọ̀ lára rẹ̀ kò sí nǹkan kan tó ṣe sùyàmù rẹ̀ yóò máa bá a lọ torí pé ó tètè kú sí yóò ti ṣe pé wòkúwò ló ń wò tátọ̀ fi jáde lára rẹ̀ wọ́n kọ́ ló sì fún abẹ́rẹ́ lọ́rùn pé dandan gbọ́dọ̀ má tọ̀ jáde tó ọlá làánù tí ẹ̀ bá ti sùn. kò lágbára lórí ti ń ṣẹlẹ̀ sí torí ẹ̀ ó jì wá lọ wẹ̀wẹ̀ jánábà wàá sì máa bá sùyàmù rẹ̀ lọ. yàtọ̀ sẹ́ni tí ń wòwò kú ọ ìwọ̀kúwò ló wò tó ń fi gbé ọ lọ tó ń wò fi gbé ọ lọ ló ṣe tó fi lálàkàlà tó fi tọ́ ara sátọ̀ fi jáde lára kọ́ ike sùyàmù rẹ̀ ńkọ́ o ti bàjẹ́ tó bá amin ọgbàgbé kọ̀dàníyà kọ̀dàníyà ìgbà tílẹ̀ tóun yọ yẹn kọ̀ gbogbo ẹni tí wọ́n bá kẹnu ró láti mu Ramadan nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni la siyama liman lam yubayyit an-niyyata min al-layl kò sí siyam fẹ́ni tí ọba ti dà níyàn látàlẹ́ wàá dà níyàn sùn wọn á ní tí ọba ti wàá dà níyàn tá a máa pẹ́ àní siyamu kí ala ọkẹ́ nìròyìn ọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀ gbọ́dọ̀ mu ọ̀ gbọ́dọ̀ súnmọ́ bìnrin ọgbọ́dọ̀ súnmọ́ ọkùnrin gẹ́lẹ́ bí ẹni pé wọn náà ń ṣoṣo yá àmọ́ san padà lẹ́yìn Ramadan náà. Thank you. bàbá àwọn bàbá ṣe àti ìwé mẹ́rin ní ìjọba ní kọ́kọ́ làwọn yìí kò síbi ìmáàmù ọ̀sẹ̀ rí wa lẹ́yìn tí ò ní gbé gbogbo ojú rẹ̀ kó lálùkìbìlà. bó bá sì ń gbé gbogbo ojú kó lálùkìbìlà àyà náà tún tẹ̀lé torí ìdí ẹlẹ́yìn tó bá ti wọ ẹ̀yìn sọ láti rẹ̀ bàjẹ́ tándí lọ́sẹ̀lẹ̀ tándí tándí lọ́fẹ́ fi kún. àníkẹ́ tó di pé ẹ wà nípò kankan ìmọ̀lẹ́ wa kìí kẹsẹ̀ kí ọmọ ti haranharan ọ̀fẹ́ di lè máa mú ọ̀fẹ́ di kìíní kan ọ̀fẹ́ di lórí rọ́ àti odó ìgbà tó o tí ì lati ọ̀rọ̀ ra rẹ láti kọ́ mà ṣé tó bá wí ọlọ́wà ní irọ́ tí ẹ̀ máa wé yìí sígbà náà lọ́wọ́ á di pé ọlọ́kọ́ kí ó ṣe kò lè ṣe ṣe. torí gbogbo àwọn ẹni tí tọ́jọ́ máa nú wọn gbogbo àti ìsẹ̀gbẹ́ rẹ̀ rárá rárá wọ́n ti máa pè bàbá ìmáàmù bàbá ìmáàmù ni wọ́n lọ kọ́ kí ó sẹ́wọ̀n pé gbéraga ó ti bẹ̀rẹ̀ yóò ti máa wúra rẹ̀ pé kò sí ròhùn olódò torí ẹ̀ ẹ tètè kọ́ mà bẹ́ẹ̀ làwọn olùmọ̀sọ pé tafaqahu qabla an tusawwadu ẹ wá ìmọ̀ kan tó sọ yín dolórí torí pé tí wọ́n bá fi lè sọ ọdọ lórí òní lè wá màmá wọ́n wá màmá kí sikọ́ lọ́gbà pálí kan pé sàtífíkẹ́tì rọkàn ọmọ kankan sàtífíkẹ́tì lọ́jà mọ́ wàá wá ìmà ok tí wọ́n bá wá mà nípa ẹ̀ wọ́n máa ń tó lóa fẹ́ fi ọ̀sẹ̀ olóa padà lù ọ́ fún ipò kan tọ́jẹ́ tẹ̀sìn sọmọ ti ní màtẹ́lẹ̀ kò ní bọ́ lójijì àwọn kan tó fẹ́ lò ń bẹ̀ tó fẹ́ lò ń bẹ̀ tó fẹ́ lò ń bẹ̀ ò ní máa sá sókè sódò o sì ní máa sọ̀rọ̀ bóyá pé ńgbà tó bá sọ gbogbo yẹn máa kó fún ọ pé tó rò pọ̀ sọ̀rọ̀ ìsọkúsọ táǹfì ọ síbẹ̀ wọ́n tó máa kankan tó ń jẹ́ ọmọ padà ṣẹlẹ̀ nu iná ni máa ń ṣẹlẹ̀ tó yẹ pé rí àwọn ẹni tó tò lẹ́yìn lè máàmù wọ́n mọ̀ nípa sọ láti ju ìmáàmù lọ ní tí ìmáàmù ṣe ó pè fún pé ìgbà báyìí ni ó forí kalẹ̀ ìgbà míì ló tó forí kalẹ̀ abẹ́rẹ́ ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tí ìmáàmù ṣe ìforíkalẹ̀ ọ̀ràn bí ilẹ̀ ìmáàmù tó ń ṣe sọ láti lọ tó foríkalẹ̀ lẹ́ẹ̀kan nínú rákà kan wọ́n wá ń lọ ṣe ìforíkalẹ̀ gbàgbé ìforíkalẹ̀ gbàgbé ṣé ìforíkalẹ̀ gbàgbé tó gbé ìforíkalẹ̀ kan tó gbàgbé kò lè gbé láéláé táyé dọ̀rùn ọmọ àdá kódà wọ́n yìí wá máa torí pé mo fẹ́ dipò mú láíláí wọn kì í wá mà nítorí ipò ipò kíni ipò rọ́wò jẹkúrẹ́ dí ipò wò torí ké ìmọ̀ jupò lọ kọ̀ wá mà kò ní mà ó ju gbogbo kporọ̀ lọ torí ẹ̀ ìmọ̀ ńlọ yẹ kẹ fàsìkò yín lẹ kẹ kọ ọ gbọ́dọ̀ fọkàsí pọfẹ ipò kí ipò yẹn kọ lẹ́gbẹ̀ẹ́ mà bí tí wùlé kéré mà torí pé tó ló wá bá fún wọn ní mà yọrọ yẹ kó ló wá ló gbé ọ̀gá bàbá ńlá kó ẹnìkan kò lè rẹ ọ lẹ àmọ́ tó bá fún ọ ń pò ta ló fi ọ sí àwọn èèyàn wọn yàn ọ. sọmọkọrọ ní tọrọ ọmọ sọ pé ni ayọ̀ kò tó lu agbe ọsùn bàbá ńlá kúta yọ kò sí torí ẹ̀ má ju gbogbo nọ́ńsẹ̀nsì yẹn lọ ìmànìkẹ́ wá tẹ bá wá mà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn bá yé yín dáadáa ah inú rẹ̀ ọ̀ma dádùn ó tọ́ ipò kí bẹ́ẹ̀ ń ipò náà ẹ̀ tẹ́jẹ́ lásán ẹja jẹ àtọ̀húnwájẹkújẹ tó bá fẹ́ ṣe research lábẹ́ ọrọ méjì tí mo sọ yìí ó tó kéèyàn kọ ìwé ọlọ́gọ́rùn méjì ewéèwé tọ́ba wa mọ̀ ló lè kọ ọ̀rọ̀ àjẹbẹ́ ọkọ̀ máa pèsè lásán tó ẹja jẹ àǹdí wọn wá kó torí eléyìí máa ní ẹ máa wá yín ṣe sílẹ̀ ní dáadáa lẹ̀ fún náà ìwọ tí ọlọ́wọ́ bá fún ọ yọ ràn ọ lọ́wọ́ àmọ́ tó bá pé tó ń wánu tó bá fi lè rí yọ dọ́dà wàá lọ bọ fìtínà jẹ tiẹ̀ iná lọ fà lẹ́fì rí ọ̀pọ̀lọpọ̀ à ń ṣẹlẹ̀ máàmù à ń ṣẹlẹ̀ máàmù wọn ò mọ nǹkan kan nípa ẹ̀kọ́ ẹ̀sìn pé mo kàn ti débẹ̀ náà yóò tún máa pòwe bí ẹlẹ́bọ pé àti kékeré nìkan bó ń kékeré lọ́kùnrin bá bẹ́ẹ̀ nìjọ́ bọ̀ àṣà àwọn ẹlẹ́bọn ni o àti kò jébo olóòṣà lọ́wọ́ olóòṣà tólóòṣà ni wọ́n olókùn bá bẹ́ẹ̀ nìjọ́ ọ̀gọ́ àwùjọbílá wo didi ẹni tí ń ṣe lè máàmù òní wọ́n ti kò jébo olóòṣà lọ́wọ́ ha ẹ̀sìn yẹn fi bẹ̀ tólóòṣà lẹ fi bẹ̀ bìṣàhàdẹ́tìhì hùwà òǹgà ló tún jẹ́ tẹ̀lé ìjẹ́ ara òdo kẹ́ẹ̀kan máa wá pò islam ò tiẹ̀ gbà kọ́ wá pò yẹ́sọ̀ lè tọrọ pé ẹ fi mí ṣe lè má mu àmọ́ tọba kájọ ẹ̀ tó sì lásìkò tó lè filẹ̀ torí pé máa déèyàn málẹ̀ ni ìmáa déèyàn málẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ṣe láyé ó rí kó ní lè ṣe bí àwọn ará yòókù ṣe ń ṣe tiwọn tọrọ máa ronú àsìkò sọ láti súnmọ́ ibi tí wọ́n lọ yọ gba four hours àsìkò sọ láti pọ́n ti dé bó láti fẹ́ jù ọmọ adágbà sí ọmọ adágbà sí ìgbà wo lọ́ọ́ láǹfààní àti lè lọ láàárọ̀ tó tètè jí lọ kó tó dàsìkò sọ̀láàtú ọ̀bọ̀họ̀. ẹni tí ò ṣe lè máa mú àbà kí ló fẹ́ di lọ́nà yọ gba abẹ lọ́ni dàsìkò sọ̀láàtì bá tó mọ́sálásí wo ló ti ṣe sọ̀láàtì tí ò sí láwọn ti ṣe sọ̀láàtì làmàdíyà. mo rò pé yọ ha lẹ́yìn ìjọba ó ti وعليكم السلام وعليكم السلام ẹni tó dákú lọ́sàn-án Ramadan táwa rọ́ mi lé lórí tó sì tají àmọ́ tí nǹkan kan nínú omi ọ̀wọ́ ẹnu rẹ̀ dèpò dépò pé yóò gbè mí kò sí wámú rẹ̀ ámbẹ̀lẹ̀ ń tàṣe pákó ti dọ́nà fún kò tẹ́tí lọ sọ́nà fún kò tójú lọ sọ́nà fún ó sì tají yóò máa bá sùn yàmù rẹ̀ lọ ẹni tó sùn òun náà máa bá sùn yàmù rẹ̀ lọ ìṣe lẹni tó dákú yẹn ọmọ bá fi àmọ̀ rẹ̀ tó wá ké lẹ́nu ìgbà tó dákú sígbà tá a rọ́ mi sí lórí òjì sẹ́jú péréte lọ lọ́ba jù àmọ́ sẹ́ni tó dákú máa ń jí báwọn wọ́n yẹn jí o kọ́lẹ̀ bá dá mi yìnyín sí la kò ní jí torí pé dídákú ikú ni àkàtì màbólú ọ̀dẹ́mi padà ni torí àwọn ètí ṣeré o wọ́n á máa fi mo sùn ṣeré olùkọ́nìkan wọlé ní tí o ti sùn ó sì pa lúbúlúbú sórí bẹ́ẹ̀dì ọ̀dà blanketi ìbora àbí ẹ̀kọ́ ni ó ti sùn ní ó ti sùn ní oníjà wọn a máa fi mo sùn ṣeré tí ọmọ bá ń fi mo dákú ṣeré ó súnmọ́ kó kú àwọn màkàtí wà ti máa ń bẹ́ẹ̀ o wọ́n máa ń sọ pé sẹ́nìkan bá ti ṣe tó bí ònu ọ̀hún dàpọ̀. tọ́ yorùbá sì ni bọ́mọ bá gbọ́ngbọ́n kúkú àwọn ẹ̀yà rẹ̀ ńkọ́ máa gbọ́ngbọ́n sísìn ẹ̀rọ bá ti rí pé ń fi mọ́dá kú tẹ́lẹ̀ ẹ̀mú sí bí tòsí ẹ̀ fi há lónìí. so oní ọmọ awọ ìpè kà ní ìkà báwò torí pé kọ́mọ bá wáyé wá ń kókó kọ́tà tara bẹ́ẹ̀ kó tójú dídákú bọ́ sójú kú. So, ẹ̀yìn náà torí ẹ̀ ẹni tó dákú wọn jí wọn rí jí torí ẹ̀ lófin ṣẹ̀rẹ́ àsọ pé tẹ́nìkan bá dákú láti àárọ̀ kò wá jí àfi lásìkò sínú kò ní ṣe yà ó ti dàníyàn kálífàjárì ó tó yọ kò tají àfi lẹ́yìn ìgbà tí oòrùn wọ̀ kò ní ṣe yà ẹnìkan sùn ní dédé àsìkò yún ìgbà tó ń wọ̀ ló náà jí ó ní sùyà kí ni àtọ̀tọ̀ àlàyé wọn torí pé a sọ pé al-fiqhu jam'un wa farq nígbà pé ní fiqh àwọn nǹkan tó jọra wọn ká fi wéra wọn èyí tí ò jọra wọn ká yà nígbà pé ní fiqh ẹni méjì wọn nà kalẹ̀ akpadà gẹ́tì pélé ìdákù ni agẹ́tì pélé ìsùn ni láti gbà tí alifájàrí òdodo ti yọ títí tó òrùn fi wọ̀ èkíní kejì wọn sì lánìyàn pọ̀ nṣoṣo yá mọ̀ Ramadan lẹ́yìn tó òrùn yọ tọ́wọ̀ ilẹ̀ kíní kejì jì a ní ètò sùn ó ní sùyàm ẹ̀ńtọ́dákú kò ní sùyàm. àwọn fuqaha wọ́n ní kí ló dé wọ́n ní tó dé ní pé ẹni tá a lọ dákún yìí kò ma gbogbo nítorí kọ́ ọba àgbóná ilẹ̀ ọba àtútù òjò ọba àmọ́ rọ̀ àbí òye ọba àmọ́ sán kò mọ̀ kankan ẹ bá nà kòbókò kò mọ̀ kankan àmẹ́lẹ́yìí tẹ́ bá jí lẹ́rọ̀ tẹ́ kò tẹ́bá náà ti tí ó jì tẹ́bá da mi sí la ó lè jì omi lásán kò jí omi tútù ńkọ́ àbà yóò jì yóò jí tẹ yóò rura ha eléyìí máa ń ti ń ṣẹlẹ̀ ọ́ máa ń ti ń ṣe àmì eléyìí fáàkìdì ṣòro tó ẹni tó ẹ kpọrun ló sùn ó ní sùyà ẹni tó dákú ńkọ́ kò ní sùyà wọ́n yìí jí ẹni tó dákú kó jí torí ẹni ó yẹ ká ní àwọn àrírí nítorí ká lè bá a lè ṣe ń tọ́ yẹ fọ́mọ ẹ̀yà wa tí nǹkan bá ṣe wọn. nísìnyí ọmọ ẹ̀yà wa kan ọ̀dákú táwọn bá ní ìrírí a lè ti máa pariwo kó ti kú ẹgbọ́wọ́ rẹ̀ ọwọ́ dalẹ̀ ẹ̀yọ́ ọrùn rẹ̀ ọrùn sọọlẹ̀ ẹgbẹ́sẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ títí ní àyà ẹ rí pé nǹkan kan ṣe ẹ rí pé mú mímá ẹ gbà mí o ẹ ra mí o yóò bá lẹ̀ gba ọkọ ọ̀rọ̀ èèlò wọn tọ̀ tọ̀. ìwọ́n ti máa kó ti kú láti dán sọ̀rọ̀ láti dán kò tí ì kú kò tí ì kú. ó ní ó ní iye ìgbà tá a lè wò yàn dà tá a lè ṣe sùúrù fún yàn dà tá a fi mọ̀ pé ti ni àbí ò ti kú tó ti kọ́ àwọn kankan lára yóò lọ. torí ẹ abùkátà ká ní rírí kíkà ṣe gbogbo nǹkan ká máa ṣe garagaran waranwaran ìfarabalẹ̀ ẹni tó dákú kò tí kù tó ẹni tó sùn kò dákú tábàjì yóò jù ẹni tó dákú tábàjì kò lè jí àfìgbà tí olúwa bá tẹ̀mí rẹ̀ padà sí la kódà nígbà míì ẹni tó dákun gbogbo nǹkan ó lè máa ṣẹlẹ̀ láyìíká rẹ̀ kó sí bó ṣe lè máa pariwo tó yọ sọ fún yín kó wọn máa kankan kó wọn gbọ́n kankan ṣùgbọ́n ẹni tó sùn nígbà míì ariwo tí ò lọ títí yọ sọ fún yín bó ń gbọ́ tẹ̀ ń pariwo ẹ dọ̀hún láàmú gan lójú oorun ọ̀hún ẹ jẹ́ kó wọn sùn gbádùn a ah, àdé ó sùn gbádùn ó sì díjú àwọn sùn ṣùgbọ́n ó ń gbóhùn yín lọ́n lọ́n lọ́n lọ́n sọ́ńtí pé oorun náà àbúrò kú ni o pẹ̀lú àwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àdìyẹ sọ́lá sọ pé alàyínáni wíkà ọ̀sẹ̀hì fàmànà àmàfẹ́lẹ́yẹtọ̀wọ́bà ẹ̀yinjú méjèèjì ó ń lókun tó de ihò bíi tíso àtìgbẹ́ máa gbàjáde torí pé ẹ ti sùn kí ì bá ṣe pé ẹ bá só lóòótọ́ tẹnìkan tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín bá ní kinní kan rùn ẹni ṣebí gbàtẹ gbọ́ gbàtẹ yìí tó máa pẹ sùn tó bá ń fọkàn yín pé ìwà ni ìwà ni pé à kí ló dé tó ń parọ́ mọ́ mi èmi ò tó àhà níṣẹ́ lẹ́nu ẹ ni wọ́n máa gbó jẹjẹjẹ nítorí pé ó sùn. o sì máa ti ń ti tó gbé tó sùn báyìí sábà ní wọ́n lọ so má o. torí pé okùn tó de ihò ibi tí sóńgbà jáde ń kọ́ lọ́dọ̀ rẹ ó ti já. tó títí tó bá wá ń jáde àbí ó tún ti sùn wọ́n lọ yàgbẹ́ lé má torí tá a bá padà tírèsẹ̀ sáré pé di rẹ náà ti jáde. wọ́n ebú yẹn sí yẹn o ike súlé súlé àgbàlagbà alẹ́ ni tó bá ti sùn kó ló wá fún wa ni o tó bá ti sùn ibi tí ìgbé àti sóńgbà jáde o okùn tó dé ti já so ó túmọ̀ sí pé àbúrò kú iná lòrùn ọ wà nù àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni àwọn fi ẹni tẹ́mi àwọn ń bẹ lọ́wọ́ rẹ̀ búra. إنكم لتموتون لتموتن كما تنامون مبقول أقبكم كجب أسماسون بيونو كغانيكو أنتو تسون يا الله بافق وقعداني طبعا نقعد الله نمو. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى اللهم أنك بايمي نقبع تاباسو أن ينك نقبع تاسكو كولي باسو èyí tásìkò kú rẹ̀ ọba ti tò nígbà tó bá sùn èyí tásìkò kú rẹ̀ ti tó tọ́ pé ojú oorun ní ọba dojú kú tó bá ti sùn ọ́ lọ nù èyí tí ò sì ní pa bẹ́ẹ̀ yóò tún túlẹ̀ pé kẹ́mi ọmọ abẹ títí dásìkò títí ẹ̀ náà tó lọ́wọ́ máa ń ṣàdúrà fọmọ yìí pé àkọọ́lẹ̀ bó ti ṣe kú ó ti gbẹ ó ti síwájú lọ́dọ̀ Allah ẹni tó yẹ pé yóò sùn kú ni bó o ṣàdúrà pé kó o má oorun bó sójú kú bó o ṣe dánwò ó sùn jọ kan náà lọ́ọ́ bá bẹ́ẹ̀ lọ ẹlẹ́yìn ìjà bó ti jà. ẹni tó bì í ní lọ́sàn-án sùyàm kèésò ló pé èbì èbí gbé lọ́ba bì tó bá ti rí dájú pé gbogbo nǹkan tí ń bọ̀ tó ń fẹ́ bì ló bì tán tí ò jẹ́ kí nǹkan kan nínú rẹ̀ ó padà tó sì yọnu tí nǹkan kan nínú tó ti dẹnu rẹ̀ kó padà kò sí tó ṣe sùn yá mọ́ pẹ̀lú májẹ̀mú wọ́kọ́ ló pé ó gbé nǹkan kan nínú ẹ̀bì yẹn mi bàtó ń sì tún yọnu omi tó ń fi yọnu àbí nǹkan kan nínú tó bí ó gbé mi sùn yá mọ́ rẹ wá. àmẹ́nikẹ́ni tó bì sẹ́gbọ̀n ló pé èbì àwọn èèyàn máa ń pé èbì ó lè kọ́ ọ́bọ̀nà fún ó sì lè jẹ́ pé ó ti máa bó máa sọ pé á á á á ebi ọba wa tọba ṣe máa ń ṣe àmúrẹ bàjẹ́ torí ẹ ká kíyè sára a gbọ́dọ̀ kó ebi nínú kó kó ebi lọpọ tí ma pé tó máa ń travel ṣé mọ́tò tẹ wọ̀ tó bá jẹ́ mọ́tò tó ṣe pé ó máa ń mú òórùn pẹtrólù jáde nígbà tí ń lọ eléyìí ó máa ń pè bì fún ọ ó wá lọ wọrú mọ́tò ní tùtùtù báwò òfin padà bì á sọ pé wọ́n ló pè bì wọ́n lọ ba sùyàmù rẹ jẹ lẹ́yìn ìjábọ̀ sí jọ. Fàálẹ́kùn sọ̀rọ̀. A gbọ́ béèrè rẹ̀. A gbọ́ kí ni ìdájọ́ obìnrin la gbọ́. ní ìgbọ́ àbẹ́yìn gbọ́. ok ó ń lọ ní kọ́ọ̀bù ọwọ́ àtúnwá torí kọ́ jẹ́ kọ́pà ọwọ́ adé fèsì tìlá bá mú dọ́gba so ó lọ ní kọ́ọ̀bù. ọwọ́ atúndé fìlà abámúdọ́gba. ó dé lórí nìkọ́ọ̀bù kò sí ní tó burú mi àfi tó bá pé fìlà abámúdọ́gba àwọn ọkùnrin ní máa dé òfin ṣẹ̀rí àsọ pé Allah láàánà obìnrin o ti ń múra bí ọkùnrin ó sì láàánà ọkùnrin tí ń múra bí obìnrin. sọ inṣàlá inṣàlá àwọn ẹni tí ń mójútó wọn báyà lọ́jọ́ tí wọ́n lọ láti lọ fojú hàn lọ́dọ̀ àwọn alámòjútó wọn ni wọ́n máa ń sọ̀rọ̀ nípa irú ìlọsíwájú wo ni wọ́n lè ṣe fágbègbè ibi tí wọ́n ti ń ṣe sáfìsì báyà lọ́jọ́ yìí sọ àwọn ẹni tí wọ́n ti mọ̀ pé ọ̀kan náà àwọn kọ́pà wọn ni inṣàlá inṣàlá wọn ní túláàsì rẹ̀ kó dé fìlà inṣàlá inṣàlá náà. Alaikum salaam. tí ò tí wọ́n ló ń lo niqab masha Allah la quwwata illa billah. ṣùgbọ́n kì í Jule laarin láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ òun lẹ́bi lẹ́rìn tó rò pọ́kùnrin ń bẹ láàrin yìí obìnrin sóbìnrin kò sí tó ní kó má rojú rẹ̀ ẹ má yà láṣejù ẹ má yà lárìkúndá aláhọ̀kan agun obìnrin sóbìnrin nìkọ́ọ̀bù fẹ́ máa aláṣejù tó àfi tí máa ń bẹ̀rù pé lóòótọ́ àwọn obìnrin lọ́wọ́ à ń bi ọkùnrin lè jálù àwọn ibi táwọn wà yìí bẹ́ẹ̀ ni tọ́ba bójú nítorí eléyìí kò sí wàhálà àmọ́ kò rí bẹ́ẹ̀ ẹ má fàṣẹ jù bọ ẹ̀sìn tẹ̀sí ọjà bó ti jẹun gbàmí ni ó sì lè bójú o bóyá nítorí pé ẹ̀yin náà ẹnu yẹn dúró. ẹ lọ máa ròyìn ojú rẹ fáwọn ọkùnrin tẹ̀wọ̀n kéèyàn náà dá lọ́lọ́ máa sọ pé bójú rẹ ṣe rí nì ọjà bó ti ṣe jọ. ti yóò ra olóòtú kan náà. ọ̀m um, náà nígbà wo bá mú tíra náà. Aleykum salaam. Ìyá tí. Naam. ìyá kún kèfèrí àwọn ọmọ rẹ̀ jẹ́ mùsùlùmí sọ yẹ kí wọ́n fún ẹnìkan nínú àwọn ọmọ rẹ̀ nínú ogún rẹ̀ kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríya anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹni la yarithul muslimul káfír walal káfírul muslim mùsùlùmí ò ní jogún kèfèrí mùsùlùmí. tó màmá tó kú ní káfíra. So, àwọn kùfàr bíi rẹ̀ àwọn náà ni ó jogún rẹ̀ táwọn kùfàr bíi rẹ̀ bá wà nínú àwọn ọmọ rẹ̀ àwọn ni ó jogún rẹ̀ àmọ́ àwọn tó jẹ́ mùsùlùmí kò sí nǹkan kan tó fẹ́ fowó rẹ̀ sí islam jùlọ ó jowó rẹ̀ lọ nà ẹni tá ń sì sọ fún nígbà tásìkò kú rẹ̀ tó ẹ̀ ń kó sọ la ilaha illallah la ilaha illallah wọ́n ní la. ìlà a ìlà illallah ìlà illallah ìlà ọba kú ọkú <laughs> lórí kófòrò. okulori kufu. N'o n'asịtara anyị gaa atcha jamanị ajja o, kwe mama wii, ihe wii! Owii nke ka otu stamp kwe kaafiri alụmdi. Awu awi te ayinloyi n'i dị ama adịghị ayị la. Jama adịghị ayị la, otu ma ndị dị ama apfefe eri. N'oli ke ndụ ah, kụziọ bụ akụkọ akpata kpuru ngudu faa.

obìnrin tí ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ ka alukur'an ńlọ́dọ̀gba jù allahumma àyàfi pé àyà kan àyà méjì tó wá nínú azkar tó fẹ́ ṣe bí azkaru sọba, azkaru masa àmọ́ tó bá ń ṣe nǹkan oṣù kó ń ṣe mọ̀rọ́jà alukur'an àbọ̀nkẹ́ alukur'an gbàgbé ẹ̀ tí nǹkan oṣù bá tán ó náà. kí ló pa wọn pọ̀ ganan rí kìí ṣe ìyàwó ẹ̀ ìsà ń tiẹ̀ ìsà àbúrò abẹ́gbọ̀n bàbá ẹ̀ wọ́n wá ń dáná fún ọ ṣé èsè pé fi ń sánà kọ fẹ́ o ṣé wọ́n ló ń fún lówó àbí nǹkan ń da fún ọ lọ́fẹ̀ẹ́ wọ́n ní ń da fáwọn lọ́fẹ̀ẹ́ ni a ò léwu torí pé ẹni tí ń ṣe dáadáa sí èèyàn fẹ́ ṣe dáadáa sí ẹ̀rú ń báyìí tí ó padà já sí sí nàìjọ kẹsì máa wo nǹkan ibi à sàárì fún ni ló ti bẹ̀rẹ̀ o aha torí ẹ̀ ká ṣọ́ra ká ṣọ́ra ṣùgbọ́n pé téńgbà tẹ́ni tí ń dáná fún ọ tí èsì ìyàwó ẹ̀ ń so ó kó ìpalára kan bá sùn yàmù rẹ̀ rárá. kò kó ìpalára kankan bá sùyàmù rẹ̀ bẹ́ẹ̀ wà tàlè wà àlè rẹ̀ òun àlè rẹ̀ lẹ́njọ́ ń gbé lọ́wọ́ dáná fún ọ kò ìpalára bá ju ife ọ̀daràn ni ọ lọ onízìnà ni ọ ọ̀tọ̀ ni sùyàmù ọ̀tọ̀ ni ife wà ń gbé pẹ̀lú àlè tí ń dáná fún ọ láyé john bóyá john. àwọn ń sọ fún yín pé tẹni tó ní igi lórí ẹ̀ báyìí kò ní dáná fún ọ ò ní ní sùyà ò ní ní bóyá àwọn fẹ́ léyìn wọn ọmọ bó ti léyìn tí ò ní wọn fi ń ṣe lọ àmọ́ pé ní òfin ṣẹ̀rí àkòtí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ìsọkúsọ lásán nílé náà wa aleykum salaam. tí wọn bá ti rá ẹni tí ó jogún ẹ tí wọn bá ti rẹ ẹni tí ó jogun ẹ ní ọmọ ọkọ àbúrò ẹ̀gbọ́n ìyèkan ará àti mọ̀lẹ́bí owó yìí tó bá gbéjọba ẹ̀sìn Islam làwọn ń ṣe wọn á kó owó yẹn sí bẹ́ẹ̀ tó máa lè mùsùlùmí torí pé káfíìrì ti ń gbábẹ́ ìjọba wa náà a ní nǹkan kan tá à ń ṣe fún un ìṣọ́ àti ààbò àní jẹ́ káfúrú ọwá sí tó bá jọkùnrin ní ń san jizya owó òlù tó bá jọbìnrin àìgbà jizya lọ́wọ́ wọn tó alẹ́tọ̀ láti kówó rẹ̀ sí olówó àwọn mùsùlùmí kó ṣàǹfààní fún àwọn mùsùlùmí ọjà ìbò ti ṣe jẹ náà lẹ́kọ̀ọ́ náà mẹ́bẹ̀rẹ̀. ẹ tó bá yẹ pé ẹ̀jẹ̀ téèyàn rí pé ń kán láti ibi tó ń ti ń yàgbẹ́ ibi títí ń yàgbẹ́ lẹ̀jẹ̀ gbà wá kìí ṣe ibi tí ń gbà tọ̀ ẹ̀jẹ̀ tí ń kán gba tá a ti yàgbẹ́ kò kópa lára bá sùn yà mọ́ a torí pé olúwa ọkọ pé kóbìnrin kan máa ṣe nǹkan oṣù gbá hò gbẹ tò eléyìí ó lè já rẹ ó lè jẹ nǹkan kan lọ́fà tẹ́jọ́ fi ń kan gba bí títí ń yàgbẹ́ àyàfi tó bá yẹ pé ibi tí ń gbà tọ̀ lẹ̀jẹ̀ ti kán eléyìí á sọ pé nǹkan oṣù rẹ̀ ló dé òun tó bá jásìkò tí máa rí nǹkan oṣù ajẹ́ pé yóò kóra ró kò ní tẹ̀síwájú pẹ̀lú sùyàmù yẹn má yóò lọ jẹun iye ọjọ́ tó bá fi wá rí nǹkan oṣù tí ò fi ṣe sùyàmù yóò máa san padà lẹ́yìn Ramadan náà àmì ìtọ́ jáde gbàbí tí nǹkan oṣù yẹn gbà jáde kìí ṣe nǹkan oṣù ni wọ́n ń pè lẹ́yìn náà. wọ́n ń ṣe sọ̀láàtì lọ́wọ́. nígbà bá ṣẹlẹ̀ máa béèrè lẹ́yìn tó ti ṣẹlẹ̀ sí ọ̀rí wọ́n gbé ọ síwájú náà sọ̀tọ́ wá ṣẹlẹ̀ kẹ́bí wọ́n á rí ìṣẹ́. ẹni tí ń lọ fi ṣẹ́ ní mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan tó lè ṣe ẹ̀ẹ́tìkáf dáadáa kò ní lọ bí sẹ́mọ̀nì máa ń lọ bí tó ń ṣe ẹ̀ẹ́tìkáf gbàgbé ẹ̀ ọ̀ ń rẹ̀ ni. Thank you gbogbo ẹ̀ wọn ò ní kọba dùn mọ́ wọn kọba àmọ́ dùn mọ́ wọn òfin ṣẹlẹ̀ yí padà mo rò pé yọ wa ẹni tí ọba ti dà níyàn kò sí nǹkan kan tó dín wọn lọ́rùn láti gbẹ́sìn yìí ṣé báwọn ní lọ bí dáná ti ń ṣàlàyé rẹ̀ kí lọ́kàn Allah ẹ̀yin ọmọ kó lu wa ti sànù wa ni aláwọn tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún wa. àwọn ọ̀lọ́ tẹ́tí gbọ́ à ń ká gidi ká à ń sọ pé owó làwọn à ń wá à ń sọ pé àlásìkò wọ́n á ń sẹ̀sìn lọ́nà tí òfin ní gbà wọ́n á sọ pé èmi o lásán tó tọ́pẹ́ ọgbọ́n kò ní gbà toró ò ní àwáwí kankan nísìnyí rúùlù yìí nìsín ńbọ lọ́wọ́ àtó jìnnà síbi lẹ́gbẹ̀ẹ́ pàdánù gbogbo ẹ̀sìn re kò síbi tọ́wọ́ àtó jìnnà síbi àfi tọ́ ọ bá fẹ́ ṣe àṣedànù lásán ọ wá béèrè ẹ̀sìn rẹ ọ wá gba láàyè ńpa ẹ̀sìn rẹ ọ máa torí ń lọ ọbì kan ọ̀nà tá a gbà débẹ̀ ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ ń tó fi ní jẹ́ ló wọ́n á sọ pé ọ̀rọ̀ owó kan pa kò sí wàhálà tó bá kú owó náà nípa máa wá nù nínú wákàtí mẹ́rìnlélógún tó ọ lójúmọ́ ó ní iye wákàtí tó ń gbogbo wákàtí tó kù wọ́n ní ọmọ wákàtí méjì wákàtí kan péré kó fi gbọ́rọ̀ nípa ẹ̀sìn rẹ̀ sọmọ pé ẹlòmíì ti wà nù sáré ni tó ti lé ní one thousand years gbogbo owó rọ àti tẹ rọ ó ti di fi rọ ó ti yí náà pé rọ ni ẹ̀sìn tí ó kà kún ló ní kò ní ní téèyàn ò ní èèyàn ò lè fi sàn kankan torí ẹ̀ à ní àyè láti wí àwáwí kankan. ò ní àyè láti sọ ọ̀rọ̀ pé à àlàyé mi ẹtẹ́ ti gbọ́ ọ lálàyé kàtọ́ torí ìwọ gángan fúnra ara rẹ ló fira rẹ sáyè kó ṣòfò tẹ́tí kọ́ lọ gbọ́ ẹ̀sìn rẹ̀ ó ní owó tó fi gùn ọ̀kadà ní owó tó fi gùn táyé ńlò ní ọ̀ǹtàn rẹ ni torí tí bá ń bọ́ọ̀lù nbìkan iyekíye tó bá fi wọ ọ̀kadà lọ́bẹ̀ oògùn torí gbogbo ẹ náà láti mà tí wọn máa ń jójó fújì kan tọfẹ lọ wòran tí wọn náà fẹẹ fẹsẹ̀ rájò yọlọ àbí òní lọ ó lóun fẹẹ rí bàbá olórin òun kàn máa ni òun ò rí rí lọ fẹẹ rí gbogbo owó tí ọba náà yọ náà ẹ̀sìn lẹ́ẹ̀ka fún jù nínú ìgbésí ayé ẹ̀sìn ni ó sì sẹ́kù. wàláhì ńjọ́ tí yẹn bá kú yóò rántí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ wàá fẹ́ ṣàtúnṣe kò ní sáyè mà torí gbogbo àyè tán fún ọ ó ti fi ráàlì ó ti fi ráàlì ẹ mọ̀ pé ní anú lòkù yìí òkúta gbé ó ti anú fáìlì tuntun ìgbà tó lè ṣe ẹnìkan bí mílíọ̀nù ní èkó lánàá ó ní kí n dàpọ̀ tí lóòótọ́ ni kí téèyàn bá ń ṣe sọ̀dá téèyàn bá ń ṣe sùn yá mọ̀ Ramadan èèyàn kan fi ìyà jẹrẹ ni mo ní bẹ́ẹ̀ ni kọ́dà yìí ṣe mùsùlùmí lọ́ba ya mi ìyá náà làwọn fi jẹrà ìyà gidi kí ni tí màdá lẹ́kọ̀ọ́ ìgbà tó wà nígbà tó jẹ́ pé èsì sọ̀lẹ́ à ọmọ kọ́ àwọn mùsùlùmí la pè yín àfi tó bá jẹ́ kèfèrí tó kọ́ fẹ́ gbọ́ nípa islam tí ó fi mú ọ tó fi gba islam àwọn èèyàn pọ̀ tí ọ̀ka islam kún wọ́n lò kókọ lásán lèèyàn fi jẹ́ mùsùlùmí sọ́dọ̀ ọwọ́ wa jàmá ẹ ẹ̀ máa kójoojúmọ́ sílẹ̀ mọ́ à ń súnmọ́ sàárè ni à ń súnmọ́ àti kúrò láyé ni ojoojúmọ́ sílẹ̀ rẹ̀ mọ́ ìńtàn kọ fún wa ni ó ń dínkù ní olúwa nìkan ló mọ ẹni tí Ramadan mi ò tún bá ẹ má sọ̀rọ̀ fifty years coming tọdún tí ń bọ̀ yìí Ọlọ́run nìkan ló mọ ẹni tí ó bá torí a gbọ́dọ̀ kọ́mọ̀ nípa ẹ̀sìn wa ní tó o nílò lórí ìrìn àjò tó ń lọ bó o ṣe tó bó o ṣe mú un lọ́wọ́ wọn kàn tán rẹ dànù ní tí ò ní bọ́ débi kankan lọ́kíńtì ọba ti kú òun ọ̀gá lẹ̀ ní kò tẹ̀lé ọ owó ilé ayé náà lẹ lásìkò àmì páwọn èèyàn ronú àtúbọ̀tán ni tàbá ronú àtúbọ̀tán ó lásìkò tó filẹ̀ ní gbogbo ìgbà tí ìdánilẹ́kọ̀ọ́ bá wà ọ́ lọ́ máa gbọ́ tọ́m bá ń gbọ́ ó rí i pé ìwọ náà ń yí padà ẹ̀sìn rẹ̀ ń dá ju tàtẹ̀yìn wá lọ gbogbo nǹkan ni wọ́n máa kọ́ fún báyìí ní ṣe tẹ́lẹ̀ ó ti ń ṣe báyìí ní báyìí èyí tó jáde nínú sẹ́là ti kágbá wàá jẹ́ pé tọ́ dáhùn ló ṣe káyìn ó kú oríire torí rẹ̀ ẹja kíyè sára ẹja kíyè sára níṣẹ́ máa báyàn lọ́kàn jẹ́ bí ẹ̀ kẹsìn kún ìbá gbogbo wọn pín kankan ló pọ̀ ẹ̀sìn ẹ̀ ti máa sábọ̀ ayé ayé torí pé ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ jẹun kẹta máa jẹun kẹ má bàa kú ẹ̀ka ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn ni ìmọ̀ àti ìsìláàmù ṣe yẹ̀yẹ́ ni. ọwọ́ òní ta ni wọ́n wá gba káàdì àti rí àwọn gírèsì àti dọ́kàsì tó náà fi bẹ́ẹ̀ ni ẹrù kó àdáyé mà ní àríyìn èyí ṣe mùsùlùmá ìwọ náà bọ̀ ìsìláàmù tó kà fún o fẹ́ jẹ oúnjẹ rẹ̀ ha ha àbòsí ìpọ̀ àbòsí ìpọ̀ torí ẹ̀ náà láti sọ pé tọ̀ bá fọ́n káàdì lọ́la ó tún ka Eyi náà lẹ ń kọ́ wa lọ́gbọ́n sí i ó tún kọ́ wa bá a ṣe sálù àlá ọ sọ fún ayé sọ láti tọ́ wà súra olólù akọ́kọ́ sọ̀kalẹ̀ èwo ló sọ̀kalẹ̀ káyìn ayàwó ló gùn jù ní ayàwó ló ga jù ní alukurani kó tètè múra kalẹ̀ wọ́n tó ti ríwèé gbọ́ olùwọ́rùn ọlọ́ọ̀ ẹ̀hẹ́n torí pé ẹ̀yin lẹ ń kọ́ wa lọ́gbọ́n báyìí ẹ ti fi hàn á pé ẹ̀yin ti ẹ̀ dààmú pẹ̀lú ẹ̀ àǹfààní lẹ̀ ń wa àwọ̀ wa dààmú pẹ̀lú ẹ̀ tòótọ́ ọba ti mọ́ bọ́ gba káàdì wọ́n gba káàdì mi lọ́wọ́ ni ẹlòmíì ni wọ́n gbé fún ọjà bó ti jẹ́ wọ́n gba káàdì kò sí fáínà ọjà bó ti jẹ́. wa alaikum salam jẹ́lómi ló béèrè a wa alaikum salam lára ọ̀ ẹ má gbé lọ́wọ́ ó ti tó ká máa tẹ́tí gbọ́ ìmáàmù wa wa alaikum salam. Wa alaikum salaam. Naam. Wọ́n àmọ́ kọ́ jẹ́ lówó ẹni tí ọ̀hún bá ṣe business fọmọ pé òun jẹ́ ọ lówó. bẹ́ẹ̀ ni mhm kò yé mi yóò bá yàn yé. máa kọjá ló kọjá ló yóò bá yàn ti yàtọ̀ nítorí ọ̀fẹ́ kó twenty thousand fún mi ọwọ́ kó twenty seven fún mi ọwọ́ pé gbogbo ẹ̀ lérè sáhùwàlálá tó kí là ń fi ń dèrè tá a fi mọ̀ pé ó dínkù àbó lékún èmi Allah fa àlùbáríkà sí wá wà lálá torí wọn lọ padà wá sàlàyé pé àmọ́ ó sì sẹ́fùn máa o kọjọ́ lówó kọjọ́ lówó bọ́bá fẹ́ fún lówó ńkọ́ torí wọn lọ padà sàlàyé pé ah, ẹ dákun owó tí mo kó fún yín jò ní mo ti owó kó má owó ọwọ́ àsàlàyé tọ́ba tó rí wọn gbọ́ yé pẹ̀lú àlàyé tó ń ṣe pé owó rẹ ti wọnú owó wọn wọ́n dówó rẹ̀ padà fọ́ àmọ́ wọ́n wò pọ̀ fẹ́ dàbí ọgbọ́n ni wọ́n ní dọ́wọ́ padà fọ́ torí èso ọmọdé o ìwé èso ọmọdé tó fi wá sí wó kó fún wa àwọn náà sọ fún wa pé fọmọdé nìwọ̀n ni tó ń ti pín ẹnìkan kan kọjá àṣìṣe o ọmọ èèyàn burú pọ̀ owó tá à ń sọ ni o àwọn tí máa rorò kúrò sí ọ náà lólu wa sọ pé ayọ̀ lẹ́dínà tó bá ti fi hàn yín pọ́wọ́ ọ̀hún sì kó mọ ẹ̀kọ́ rẹ̀ fún ta. Naam. Wa salaam. Sọ́tọ́ pé. tẹ̀sọ́hùdù alákọ̀ọ́kọ́ àbí rárá o ìtọ́dọ́gba ni kíkọ́ bá ti parí tẹ̀sọ́hùdù alákọ̀ọ́kọ́ táǹdìdì lọ sí rákẹ́lẹ́ kẹta àgbọ̀dọ̀ wí nǹkan kan táàfì dìde dúró tán àti dìde dúró dọ́gba ìgbà náà láti ṣe Allahu Akbar á sì gbọ́ wa méjèèjì sókè. Naam. Wa alaikum salaam. àgbọ̀ tá a máa ń jẹun. ṣe nínú Ramadan ẹ jẹun wọ̀gbà tó ń pèpè fún alifájàrí fún alifájàrí ti yọ tọba ti gbọ́ tọ́ọ̀mọ̀ kó ti súnmọ́ tẹ́lẹ̀ náà ló fi ń jẹun o tọba ti gbọ́ tà ìgbọ́ kó síwọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀ ń jẹun lọ́sàn-án. Naam. Wa alaikum salaam. Ìgbẹ́ ní ìlú àwọn ìpàwọ̀ ìjà tó bá fẹ́ pàdé òun tó ní ìwé ìjẹ́ ìyẹn lọ tó tó gbà àwọn àjọpé alhamdulillah wọn làwọn afa àti wọn jẹ olóògùn tí wọn sì máa polówó oògùn wọn pẹ̀lú pé má jókòó má jókòó tẹtẹrẹ kíta ara rẹ ọmọ bá jókòó sàtírí o wá káwọn sọ dáwọn ọbọ sógun ètò ọlọrin málẹ ètò sọ̀rọ̀ ètò gbẹmí jáàdù tó àfáàyàn sì ṣe bẹ́ẹ̀ lọ fá ṣùgbọ́n olúwa pẹ̀lú àánú rẹ̀ ọ̀padà mú káfa yìí kọ́ pa àwọn nǹkan yìí tì ó sì pàtì kò sì tínú ó ń sọ fóun ti pàtì á ah, ẹni tó bá ṣe bí àbáyọ. a sì máa bẹ Allah kó má padà tá ìdààmú. ẹ wá ní tí èèyàn bá mọ̀ tí a máa ti ń ṣe tí a sì máa bọ́rọ̀ rẹ̀ ti wá dà ní. nítorí pé ti pọ lẹnu àwọn tí wọn ti máa lólógùn ọmọ kó a lè máa kéde rẹ̀ gba gbogbo ọ̀nà tá a fi lè kéde fáwọn èèyàn pé lágbájá wọ alhamdulilah ó ti túbá dáadáa dáadáa tòun ṣe kọjá pẹ̀yìn gan ẹ̀ ń bẹ nínú ẹni tó ti mú àwọn èèyàn máa òfò ní ti sàánú rẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ torí kí wọ́n má bàa torí kọjá kó ti túbá ojú tẹ́lẹ̀ là ń fi wò ojú tẹ́lẹ̀ là ń fi sọ̀rọ̀ rẹ̀ ẹjẹ kó yá àwọn èèyàn pé kò rí bẹ́ẹ̀ mọ́ ó ti túbá tu túbá tó dáa kó ló akọ́jẹ́ káwọn ti ń ṣe bẹ́ẹ̀ fún ọ lè túbá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.